share. I can't stop stealing. People say to the extent that I, I, I, I stole garbage, emoji garbage, emoji trash. You get what am I going to do with trash? So many emojis. Now what? She freaking stole my garbage. It's emergency. Egungun lè mẹ́ẹ̀dẹ́, òrìṣà lè mẹ́ẹ̀yìn dà. Wàá rí tiẹ̀ ṣe, ò ní rí wàhálà. Ah ló ṣẹlẹ̀. ewu àwọn dàda. àmú chain wọ́n chain chain gbọ́. ẹ ló kíkẹ́. ẹ wo mọ́mí ó lọ́rọ̀ kan tó ń fẹ́ bá yín sọ̀rọ̀ mọ́mí ṣe mọ̀ pé dára ń fẹ́ wọn. ṣé wọn bíi ti báwo. tẹ́ bá gba dára láyé ó lè jí odidi èèyàn gan. ó lè. kí ni nǹkan tó ń ṣe yín gbogbo ṣé ẹ kọ́kọ́ wù ní kẹ́ ẹ kàn fi àjẹrà yín. mo kọ́kọ́ nípa owó tó ń good job? Why do you have to steal? What if my friend had caught you? Ah! kì í ṣe tó kú nìkan àti ah, lọ́ọ́ fi já sí sí. ẹ̀yin ti torí kẹ́ran májèlé ẹ ti lọ rèé dọ́ka mi sáàtàn. ẹ mọ̀ pé bórí ẹran òun ò bá burú dandan ni kó ràkì tán lọ́rọ̀ ìjẹ́. bàbá wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ ti ń lọ jọ̀ṣọ́ ti wo inú báàgì ẹ̀ kó má dà yìí. why you embarrassing my friend ọ̀rẹ́ mi ni na ọ. let me check. má bínú bí ẹ boxers tó rà fún mi kọ́ yìí. a gbẹ àrùn pátá mi ra bẹ́ẹ̀. ibo ni abọ́ spoon àti centerpiece àti gbogbo ẹ̀ wà. ayé òkè. ilẹ̀ fi sínú báàgì yín. gbẹ́nu sọ́ọ̀sọ̀ ń bèrè oṣù. ẹwọ àti oúnjẹ là ń tà bíbá àtàbọ̀ pẹ̀lú oúnjẹ kò jọ kékeré àwọlélẹ̀ náà. ṣé gbogbo rọ́bìṣì tó wọ́n sí wọn ń bíbá? can you imagine this insult látọ̀dọ̀ wọn kìíní kan játijàti? ok ṣe mọ̀ pé ok rice àti jẹun tán now right o ti fẹ́ sanwó gbogbo rice ẹ̀ wà lórí table everything wà wẹ̀ sí so mo dẹ̀ clear pé kí n clean gbogbo kìíní mo dẹ̀ gbé abọ́ kúrò pé kí n like move away kí n lè clean mo ṣe gbé kó bá ìsìn kọ́nà ìgbà ó dẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí pariwo. ṣé mo fẹ́ jí plate ni Richard mo fà ní sísá ní sọ. you can't be embarrassing my date. sísá ní sọ ètò ẹ̀sán fún. mo pàlàpàlà wò lélẹ̀. how much.